السلام عليكم ورحمة الله وبركاته جابي على يدان سفراوة روا kìtàbù tọ́hárà ní ọ̀sẹ̀ tó kọjá amẹ́nubà bó ti ṣe jẹ́ أبي kéèyàn tọ̀ sínú mọ́ṣáláṣí àbí kó yàgbẹ́ sínú mọ́ṣáláṣí. ó ṣeé ṣe kọjá pé bóyá wọ́n gbà fún yàn láti sun mọ́ṣáláṣí mẹ́yìn àjọ orin àjò wọ́n á fún yàn láǹfààní àti sun mọ́ṣáláṣí títí di ìgbà tí lè fi má. wọ́n wá ṣẹlẹ̀ pé bóyá ìyàn tọ̀ ara ìyàn tọ̀ ọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ irú eléyẹn ìgbà tó jẹ́ pé kò sí nínú ọmọ àmàṣe kò sí nínú àníyàn rẹ̀ kó n fẹ́ tọ̀ sí mọ́ṣáláṣí tó náà bá ti jíjà ìjìkọ́ wó mi kó sì fi fọ mọ́ṣáláṣí dáadáa dáadáa kọ́ mọ́ ó sì wá gbogbo ọ̀nà tó fi nù tí gbogbo ẹnìkan ò tí ẹni gbọ́ fínkàfínkà òórùn tọ́ rẹ̀ àbí kìíní kan tó ló mọ́ṣáláṣí ilé ọlọ́run ọba ni ó ṣẹlẹ̀ láyà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam pàrọ̀kù kan wọnú mọ́ṣáláṣí àtúwọnú mọ́ṣáláṣí ó sì wá agbọ̀n àbíkanú mọ́ṣáláṣí lọ́ba lọ lóṣù ní máa ń bẹ́ẹ̀ àwọn sàhábà tó ń ti kọ́ mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ìpè lásán ni àtòkúta wẹ́wẹ́ kìí ṣe pé wọ́n fúlọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn sàhábà wọn ké má wọ́n fẹ́ sẹ́tọ̀ mandi ànábì ni la tuzlimu ẹ má ti sẹ́tọ̀ mandi ẹjọ́ tọ̀gbádùn subhanallah so ṣùgbọ́n ó fi hàn yín pé lábẹ́ òfin ọlọ́run tí ẹ̀ka bá tọ̀ sí mọ́sálásí àṣìṣe ló ṣe àìdá ló ṣe ìdí nu táwọn sàhábà fi jágbe mà ṣùgbọ́n ìdí tánàbì sallallahu alaihi wasallam fi ni ẹ má jágbe mà ni pé kìí ṣe pé torí pé tọ̀ ti ń ṣùgbọ́n ẹ má sẹ́tọ̀ máa ń dì torí tẹ bá sẹ́tọ̀ máa ń dì ọmọ nìtọ̀ tí ń tọ̀ aburú tó lè tara sí sẹ́tọ̀ máa ń dì yóò tún ga ṣùgbọ́n náà mọ̀ pé tí wọ́n bá sẹ́tọ̀ máa yà ń ó lè dà rẹ̀ ńlá tó pa àwọn owó oògùn rẹ̀ tá a lè má rì ànábì kẹ́sì là ànábì tiwa ànábì kẹ́ là ànábì tiwa torí ẹ̀ ànábì ni ẹ má sẹ́tọ̀ máa ń dì nígbà tọkùnrin yìí tọ̀ gbádùn ànábì sallallahu alaihi wasallam ni wọ́n ṣe mọ́ṣáláṣí fún tọ̀hún òṣìṣẹ́ fún gbẹ̀ wọ́n ṣe ẹ da omi bọ́kẹ́tì ńlá kan lu ìtọ̀ rẹ̀ ẹ da omi bọ́kẹ́tì ńlá kan lu ìtọ̀ rẹ̀ torí rẹ̀ àyè tọ̀ sí mọ́ṣáláṣí o àyè sì yàgbẹ́ sínú mọ́ṣáláṣí ṣùgbọ́n yà lọ àlá àyè ìtọ̀ tí wọ́n ti ṣe kalẹ̀ ní mọ́ṣáláṣí ẹni tó bá fẹ́ tọ̀kọ́tọ̀ síbẹ̀ yẹn ìyẹn láyé tọ̀ mọ́tọ̀ sáyà lọ àlá náà àyè tọ̀ wọ́n sì yàgbẹ́ sáyè tọ̀ nítorí gbogbo ẹni tó bá débẹ̀ ìpè ni wọ́n ṣe fún ọ yóò sì ṣe kọsẹ́ àdúrà sàn pè lọ́wọ́ bákan náà nínú ibi tó tún jẹ́ ìwọ̀ ká máa tọ̀ àbí ká máa yàgbẹ́ sí òun náà láàrin ọ̀nà ọ̀nà táwọn èèyàn ń gbà àárín gbogbo ọ̀nà táwọn ẹrú ọlọ́run ọba ń tọ̀ ọ bẹ́ẹ̀ má sì yàgbẹ́ bẹ́ẹ̀ torí pé alára kò ní láti jẹ́ pé ìtọ̀ ànábì sọ̀rọ̀ bá àti nàbí sóló fi sọ fún wa pé ẹ sọ̀rọ̀ fún àwọn àyè ibi tó ẹ pété ẹ bá ti lè ṣègbọ̀nsẹ̀ ẹbẹ̀ wọn mọ̀ làánà yìí nínú rẹ̀ náà láàrin gbogbo ọ̀nà. a sì mà wípé láwọn àwùjọ tiwa eléyìí ń bẹ́nu àwọn àṣìṣe eléyìí tó yẹ mójútó pé àjìnà sí nítorí pé ń bẹ́nu pé èèyàn lajú kéèyàn ọmọ tiẹ̀ jẹ́ kẹ́nìkan kan máa báwo ni gbé òun rí nínú pé èèyàn lajú nù kó ọmọ mọ kí ni kọ́lọ̀ gbẹ̀rẹ̀ á ń bọ̀sibọ́sí pé wọ́n máa bò ní gbẹ̀rẹ̀ sí rọrùn eléyìí ń bẹ nínú ọ̀làjú jàmá ẹ jẹ́ ká taro olóńgbò ká fi ṣàkíyèsí olóńgbò tẹ rí yẹn kó tó di páyé dayé òyìnbó tí gbogbo nǹkan tiẹ̀ dàrú fọ́pọ̀lọpọ̀ olóńgbò náà tó olóńgbò bá yàgbẹ́ kó tó yàgbẹ́ yọ kọ́kọ́ wúlẹ̀ yọ gbẹ́lẹ̀ dáadáa fúnra rẹ̀ tó bá gbẹ́lẹ̀ yọ wá sẹ́ẹ̀tì ìdí rẹ̀ sí déédéé kòtò tó gbẹ̀yìn ibẹ̀ ni yọ yàgbẹ́ sí tó bá sì yàgbẹ́ tán tá yàgbẹ́ tán yọ gbóòórùn rẹ̀ pé gbẹ́ni yẹ bẹ́ẹ̀ ni gbẹ́ni yọ bá bẹ̀rẹ̀ sí ní fọwọ́ rẹ̀ wà pẹ̀dí yóò máa fi pẹ̀dí yóò máa fi pẹ̀dí ńgbà tó bá rí fóun dìtàn dáadáa yóò tún wá gbóòórùn rẹ̀ òkú sí pọ̀nù má subhanallah olóńgbò lásán nù fà kátó wá pé wọ́tọ́ náà ṣe ló ń là ká yìí ìwọ́n tó ṣe pé ọlọ́run kan lè wọ́n lọ́kọ́ karramna bani Adam bẹ́ẹ̀ lọ́lọ́run ọba wa sọ ó lóun ti pa àwọn ọmọ ànábì ádámà lè tí wọn náà lọ́wọ́ àmọ́ ayé àgbẹ̀ síbi táwọn èèyàn ti máa rí gbẹ̀rẹ̀ ọwọ́ ayé àgbẹ̀ sáàrin ọ̀nà àbájọ lásán kọ́ lọ́rọ̀ ẹlòmíín dàrú ẹwà tó rẹ̀ ń ṣe pé fún lórí ìgbẹ́ yà sọ́nà ó jí àgbẹ̀ ni lásán mẹ́jọ́má sáàrin ọ̀nà nígbà táwọn èèyàn wá gbàgbé kó ah olórí ibú olóṣèlú yìí ah kò ní dáa fún subhanallah subhanallah kò yí ọkọ dáa bẹ́ẹ̀ náà ni àwọn ẹlòmíín nínú ilé tiwọn ni wọ́n ti yàgbẹ́ nígbà tí wọ́n bá yàgbẹ́ wọ́n máa sọ sílẹ̀ ẹlòmíín wọ́n máa sọ sílẹ̀ ẹlòmíín wọ́n yàgbẹ́ sínú ọ̀rá wọ́n sọ sílẹ̀ ẹlòmíín wọ́n yàgbẹ́ sínú ọ̀rá wọ́n sọ sílẹ̀ ẹlòmíín wọ́n náà ti rora rẹ̀ wò bẹ́nìkan náà lọ́ba yàgbẹ́ bẹ́ẹ̀ tó sọ sínú ilé tiẹ̀ wọ́n wá ń dájọ́ fún ọ èyí dàbí ẹ̀kọ́ wọ́n ń dàgbẹ́ sínú ilé tiẹ̀ bóòlù ẹ̀sìn lè gbádùn àti máa gbèrú lé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní máa burú wà bàjẹ́ yìí tí wọ́n tún máa fi bàjẹ́ sayọ̀ ó tún rẹ́ni báwo yóò tún máa sọ pé gbogbo ayé ń ṣe nu ayé ń ṣe bẹ́ẹ̀. a'udhu billahi minash shaitani rajim ìwàkiwà lélẹ́yìn o kì í ṣe ìwà tó dára àní ẹnìkan ọkọ létí ìgbà tó padà sídi ilé fún ọ̀fẹ́ tẹ̀síwájú pẹ̀lú ilé odidi típa àwọn fi wá kó gbé àwọn èèyàn tí wọ́n ń dájọ́ pẹ̀lú ọ̀rà pẹ̀lú ọ̀rà pẹ̀lú ọ̀rà pẹ̀lú ọ̀rà sínú ilé tiẹ̀ akramakumullah báwo ni tí wọ́n bá sọ orú ìgbẹ́bẹ̀ tó bá ti dédé àtàrí rẹ̀ sójú rẹ ló fi máa wọlú olúwa rẹ̀ èdèpè lọ́mọ sẹ́fún lójoojúmọ́ lọ́ba ti lọ́mọ títí tí débi pé wọ́n mọ̀ sọ̀gbẹ́lù mi lórí rí èpè lọ́mọ sẹ́fún olúwa rẹ̀ kì í sì wà tó dáa jẹ́mọ́ bá a bá kọ́lé ẹja máa kọ́lé ìgbẹ́sì bá a bá kọ́lé ẹja máa kọ́lé ìgbẹ́sì eléyìí ń túmọ̀ sí pa alájú èyí ti pé káàkà kọ́lé kalẹ̀ lásán ká máa wá yàgbẹ́ ká máa sọ sílé alábàágbé ọ̀ọ́mà ni subhanallah eléyìí ò sí nínú kò sínú ìwà sọdá bẹ́ẹ̀ náà ni àwọn ẹlòmíì adúpẹ́ fọlọ́n pé wọ́n sábà ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ yìí tẹ́lẹ̀ pé ẹlòmíì yọ yàgbẹ́ sínú páálí ni tó bá yàgbẹ́ sínú páálí páálí tó dáa dáa dáa dáa wọ́n wá sọ páálí sórí títì páálí yóò ti mú ojú ẹni tí máa ń wò èmi tún á rò pé páálí ni ẹ ti ẹ̀ lò ó báyà lè máa kó nǹkan bẹ́ẹ̀ lè máa tẹ́kí bẹ́ẹ̀ bá gbé báyà lọ́ba ti pẹ́lẹ́ kẹrú lẹ́ ìgbóǹgbẹ̀ la ilaha illallah so gbogbo eléyìí ó yẹ ká ṣọ́ra fún kámẹ́jì kẹ́nìkan kan mọ abó ní kọ́lọ̀ gbẹ wa rí à ń bọ̀sibọ́sí pé yóò fi mú kásá òórùn gbẹ wa. bákan náà irú ìtọ́pọ̀lọpọ̀ tún máa ń ṣe tọ́kí gbogbo ojúdò gbogbo ojúdò ni wọ́n máa yàgbẹ́ sí wọ́n lè máa lọ yàgbẹ́ sójúdò ibi tí àgbàrá òjò ń sàn yóò kọ kójú òkùnkùn rọ òjò òkùnkùn rọ tójú ọba wa rọ̀ nǹkan tójú ọba rọ̀ nǹkan ẹ̀rí fáwọn àdúgbò kan láwọn àlù kan tẹ̀ ń bá ti ń gbàgbẹ́ kọjá òórùn gbẹ́lẹ́ máa fi mú kó òórùn gbẹ́lẹ́ máá fi mú kó adúpẹ́ fọlọ́n pé wọ́n ṣe bẹ́ẹ̀ yìí tẹ bá ti dé àwọn àdúgbò ń ẹ ti máa múra pé fọwọ́ bomú wọ́n ti sọ bẹ̀bí ilé ìgbàsẹ̀ gbogbogbò sọ eléyìí náà. èèyàn gbà kọjá ni ẹnì kan ò ní gbàgbé kọjá kó ṣàdúrà fáwọn ìtìyìn àgbẹ̀ òórùn tó dáa lọ́yẹ̀ fún ọmọ gbọ́ngbòrò òlu kìí sọ òórùn tí ò dáa àbáwọn ẹlòmíì tí wọ́n rí i pé òjò sútà ìṣú wọn àmọ́ bí ọ̀rọ̀ bí òní rọ̀ wọ́n ti wá sí ilé ìgbàsẹ̀ wọn sálángà wọn wọ́n ti sílẹ̀ wọ́n wá fomi fúlọ́ọ̀ṣì ẹ̀ pé kọ́ máa dà jáde ìgbẹ́ ọba máa tú jáde jàmáà ló kọ kójú ojú ojú ojú ọwọ lọ Ọlọ́run bá ní kójú ọmọ rọ ojú ti ẹrọ kọwọ gbogbo ẹ lọ gbogbo àdúgbò ọba tẹ gbé má sọ dáa bẹ́ẹ̀ ìgbẹ́ ilé tiyín yọ wà lè kálukú ládùúgbò sósì dáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìsìláàmù tún ṣe léèwọ̀ fún wa láti máa yàgbẹ́ sábẹ́ igi tó sẹ́ òòjì kalẹ̀ táwọn èèyàn ń jókòó lábẹ́ rẹ̀ àwọn èèyàn ń jókòó lábẹ́ igi máńgò wọ́n ń jókòó lábẹ́ igi ọ̀dán wọ́n ń jókòó lábẹ́ igi ìgbá wọ́n ń sàǹfààní lára bòójì yìí báyìí ibẹ̀ ni wọ́n á lọ yàgbẹ́ sí ọ̀dà tó pété kálukú bá ti dé wọ́n sì pè fún ọ ni tó gbogbo ooru bíi ká jìnnà sí i bákan náà gbogbo igi tó lè so bíi igi máńgò bíi igi kaṣú wọ́n yàgbẹ́ sábẹ́ rẹ̀ wọ́n yàgbẹ́ sábẹ́ rẹ̀ tí máńgò bá jábọ́ léèyàn bá jẹ ẹranko jẹ ẹranko tẹ rí yẹn náà tó nà bá rí i pé ìgbà tí máńgò yìí jábọ́ orí ìgbẹ́yàn lọ bọ́ sí wàláì àgùntàn ibi tó mi ti ń sun ẹ gbọ́dọ̀ yàgbẹ́ bẹ̀ o kódà kó tiẹ̀ sí pé kàga lásán ni wọ́n gbẹ́ bẹ̀ ẹ gbọ́dọ̀ yàgbẹ́ síbi kàga kódà kó ti pé wọ́n ti pè kàga dẹ̀rọ̀ ni wọ́n gbẹ́ síbẹ̀ ọ gbọ́dọ̀ yàgbẹ́ bẹ̀ a gbọ́dọ̀ jìnnà sí gbogbo àwọn àwa àbàjẹ́ báyìí islam kọ́ fún wa islam kọ́ alẹ́kọ̀ọ́ tó pọ̀ gan àwa máa ń tọ́ bàtẹ́ tí wàá kórìíra islam tó báyìí kí ló dé kí ni islam ṣe fún yín islam tó ń kọ́ wa dáadáa islam tó ní ká dé èèyàn gidi ń bolo ti lè rí gbogbo orí ẹ̀kọ́ yìí ń bolo àlàkọ́ọ̀lẹ̀ wọ́n challenge ẹ̀ inú islam ni gbogbo eléyìí wà kí ló wá dé tẹ kórìíra islam báyìí mùsùlùmí gan kórìíra islam ẹ má ṣe tí ìsọ ẹni tí ì ṣe mùsùlùmí kí ló dé wọn ni tó fa ni káwọn ọgbọyé ni tọ àgbọyé ló ti dé yìí o ká máa mú lóní o ká máa mú lóní torí kò sáǹfààní nínú màtíyàn màtí èlò ọjọ ìbá o ǹjẹ́ tá a bá fẹ́ tá a bá fẹ́ nù di tá a sì fẹ́ lòkúta ṣé òkúta tá a lò yóò lóǹkà bí òní lóǹkà bẹ́ẹ̀ ni òkúta mẹ́ta ní sẹ̀rí àníká lò lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n nù àdìsí anábì sallallahu alaihi wa sallam àdìsí Salman al-Farisi àtàwọn míì anábì ní ẹ bá ń wọ́n sì wọ́kúta wá bá anábì sallallahu alaihi wa sallam wọ́n wọ́kúta méjì ìgbẹ́ran kan anábì sọ gbẹ́ran ó mú kúta méjì ó ní wọn lọ wọ́kúta míwà wọ́n tún wá míwà tó ti tó fi pé mẹ́ta ó túmọ̀ sí kúta mẹ́ta láàmú àtún mẹ́lẹ̀kẹta àfìnù bẹ́ẹ̀ náà lálòkúta mẹ́ta fún bí títọ̀ ti jáde òkúta mẹ́ta ọ̀tọ̀ àfìnù lákọ̀ọ́kọ́ àtúnú lẹ́ẹ̀kejì àtúnú lẹ́ẹ̀kẹta títí tí ó fi jẹ́ pé ibẹ̀ má eléyìí lòfin ọlọ́run ọba wa àti wọn fòkúta mẹ́ta nù bí ìdí ọmọ o ìgbẹ́ tó kù mbẹ́ á tún fi kún ṣùgbọ́n ìta fi kún á fi kún lọ́nà tí òǹkà ayé tá a lò tí òfin ní ṣe pín fún méjì látòrí mẹ́ta tí ọba mọ́ àjẹ́ pé òkúta márùn-ún lá lónìí sọ̀rọ̀ pé márùn ọ̀sẹ̀ pín fún méjì láì sẹ́kù òkúta márùn náà tó ajẹ́pẹ́ méje nù sọ ṣùgbọ́n káànù lọ́nà tó fi jẹ́ pé àní tayọ mẹ́ta òun ló ti dáa jù àmọ́ tí mẹ́ta ọ̀bá ka ajẹ́pẹ́ yóò di márùn tí márùn ọ̀bá ka ajẹ́pẹ́ yóò di méje tókùtà bá wá jẹ́ òkúta tó jẹ́ pé abigun mẹ́rin ni tó sì jókúta tó tóbi díẹ̀ ǹjẹ́ a lè igun kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí òkúta kan kò sí ní tó burú ń bẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà Al-Imam Ibn Qudama rahimahullah nínú tíra àwọn alimọ́gìnì wọ́n ní bẹ́ẹ̀ bá tiẹ̀ sọ pé irú rẹ̀ ọ̀tọ̀ gan kò má fíkìú nù pé orígun kan ó dúró fókùtà kan orígun kejì òun náà dúró fókùtà kan orígun kẹta òun náà dúró fókùtà kan ẹni tó bá ní irú rẹ̀ ọ̀tọ̀ ó ní kò ní màǹpa fẹ́k alimami ibn Qudama nù nínú tíra rẹ̀ alimọ́gìnì tó ǹjẹ́ sáwọn lè lo láti fi nùgbẹ́ ìdíwọ̀ àbítọ̀ àbá lè lo láti fi nùgbẹ́ ìdíwọ̀ àbítọ̀ àbá lè lọ́wọ́ káfí nùgbẹ́ ìdí wa àbí tọ̀ àbí ṣé àti ẹ̀ lè lo wọ́n ti pè ẹ̀yìn ewé ìwé alukurani ká mú lọ ká lọ fi nu ìgbẹ́ ìdí wa àbí tọ̀ ṣé gbogbo eléyìí náà lọ tọ́ a'udhu billah kọ́tọ́ ká lo egungun láti fi nùdí o egungun ẹran kọ̀tọ́ ká lò láti fi nùdí ìgbẹ́ ẹran kọ́ kọ̀tọ́ láti fi nùdí torí àdìsá nàbà Muhammad sallallahu alaihi wa sallam tó ní egungun ẹran yẹn oúnjẹ ló jẹ́ fáwọn àlìjànú àwọn ọmọ ẹ̀yà wa nínú àlìjànú oúnjẹ tí wọ́n nù àdìsí fi hàn yín pé tí àlìjànú bá gba igbó ẹran táwọn àjẹta sọnù tó bá gbà mú ẹran sì padà sára rẹ̀ ọlọ́run ní kẹran padà sára rẹ̀ tó nù fìdí tiẹ̀ jẹ tí ọba ti wá fi nù gbẹ́ńkọ́ mùsùlùmí sì ń bẹ nínú àlìjànú ọ̀wá ń fi ìgbẹ́ fi lọ oúnjẹ ọmọ ẹ̀yà rẹ̀ nínú Islam kò dáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní gbẹ́ràn ànábì ní gbẹ́ràn tiwa oúnjẹ ní fáwọn ẹran àtàwọn àlìjànú gẹ́gẹ́ bí àdéhùn tí mo sọ ṣáájú ìgbà sàbẹ mú gbẹran wá mọkùtà ó mú gbẹran mọkùtà fànàbí sallallahu alaihi wasallam yọ gbẹran dànù ọyọ ìgbẹran dànù torí rẹ̀ agbọ́dọ̀ fi gbẹran nù di ó kókùtà lọfẹ fi nù di òkúta lọfẹ fi tọ kókùtà ó sì má dàbí yanjú nítorí pé kókùtà bá jẹ ti yanjú ó lè fi fi ṣera ni ó sì má jókùtà ti èyí tí wọ́n ń lẹ́ mọ́lẹ̀ wọn bàbá ẹ̀kọ́ lọ fi nù di ó jì ní tóró wọn ò ní mú gbẹ́kọ̀ǹdì rẹ kọjá òkúta tó so yìí pé kò yí láyé jù kò sì máa kò sì máa dán lọ́ọ́ máa lò láti fi nù di rẹ̀ oúnjẹ tá à ń ni kéèyàn fi nù di oúnjẹ báwo lọ́wọ́ máa fi nù di ọlọ́ọ̀nù nígbà tí èsì yẹn irú rẹ̀ náà ni àwọn àtiwà táwọn ẹlòmíì máa wù búrẹ́dì wọn wà mú wọn máa fi mẹ epo tó wà lọ́wọ́ wọn wọn máa fi búrẹ́dì mẹ epo tó wà lọ́wọ́ wọn tó thumma latus'alunna yawma idhin 'anin na'im ẹ̀mẹ́jẹ àgbàgbé àyà yìí ọlọ́ni lẹ́yìn náà wọ́n bí wá léèrè nípa àdẹ̀rà tó ń ṣe fún àtúbà àdìjọ́ gbẹ̀ndà òkèèyàn kò sọ́nà tí yẹn gbọ́ àgàjà bọ́ bákan náà gbogbo nǹkan alápọ̀nlé gbọ́dọ̀ fi nù di o alukur'an ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ibi tí wọ́n á kọ́ ọ̀rọ̀ ọlọ́run sí inú bíbà tí wọ́n kọ̀rọ̀ ọlọ́run sí ọ̀wọ́n lọ fi mú di ah, ah, mo rò pé wọ́n fẹ́ ká dánwò ṣèdí rẹ̀ ìwọ gan alára wọ́n fẹ́ ká dánwò sí ọ a gbọ́dọ̀ dánwò láéláé alukurani báwo kódà àwọn tó jẹ́ pé wọ́n máa fi lọ́kùlọ́ lọ alukurani oríṣiríṣi àdánwò lọ́lọ́run máa ń gbé báwọn náà màmá kan nílùú kan irú àwọn tó máa ń ṣiṣẹ́ babaláwo wọn yẹn wọ́n wá gbé alukurani lọ́ba wọ́n náà wọ́n fẹ́ kó báwọn fi ẹ̀rọ fi lọ alukurani yìí ẹ̀rọ fi lo alukurani báwo wọn ń já síbẹ̀ léwéléwé léwéléwé léwé kọ̀ọ̀kan láwẹ́láwẹ́ títí àfa níjọ́ ṣẹlẹ̀ ni pé ọlọ́run ọba wa ga púpọ̀ wàláhì eyín ẹ̀rọ yẹn sì wọ́ dalẹ̀ eyín ẹ̀rọ yẹn sì wọ́ dalẹ̀ ẹ̀rọ tó fi pé ń lọ tó wúwo jù bẹ́ẹ̀ lọ àbí ẹlùbọ́tà kódà sínú ẹ̀rọ tètè tẹ́tẹ́rọ ń gbó wọ́múwọ́mú tí ń sọ di gàrí lọ́wọ́ lọ pépà tí wọ́n kọ́ àlùkùránì sí tì nítorí kọ́rọ̀ lọ́ọ̀ni ni wọ́n kọ sínú rẹ̀ ẹnì kìí sì fojú di ọ̀rọ̀ ọlọ́nkọlọ lálàáfíà torí ẹja sọ́ra fún tí ọ̀dà o tọ́ a ti sọ ife tábàtábà omi láàmú lò má bàa rómi àbómi tí a ń fẹ́ kò sí ní tó burúkú lòkúta kìí ṣe pé tábà tó rómi la tó lè lòkúta eléyìí dẹkùn ní tọ́lọ̀ ń ṣe fún wa tó bá wù ẹ́ lómi tó bá wù ẹ́ lòkúta tó bá sì wù ẹ́ lòkúta náà kó tó tún pọ̀ lómi ó lè pa méjèèjì pọ̀ kò sí ní tó burú mbẹ́ lábẹ́ òfin ọlọ́ọ̀ kò wá sókúta àbáyé ti lajú ṣé nǹkan míì lè dípò òkúta bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àwọn pépà tí wọ́n ń lò láti fi nù dí àwọn toilet paper ilé tí wọ́n ti ṣe kò sí tó burú èèyàn lè lò pépà míì náà tí èsè tí wọ́n ṣe pàtàkì fún nínú dì a lè lò náà lópin ìgbà tó bá sí kí wọ́n kọ̀rọ̀ ọlọ́run síbẹ̀ ìwé ìròyìn ó ṣòro fínú di o ó sì ṣòro tẹ́lẹ̀ máa yàgbẹ́lẹ̀ lórí o torí tí wọ́n bá dárúkọ Allah sínú rẹ̀ tí wọ́n sọ pé Allah ọ̀ gbọ́dọ̀ lò kódà kó ṣe pé awlah ni wọ́n kọ sílẹ̀ pé allah ọ̀ gbọ́dọ̀ lò ọ̀ gbọ́dọ̀ yàgbẹ́ lórí torúkọ lórí orúkọ so lábẹ́ náà nírú àwọn ẹni tí wọ́n máa ń tẹ́ sáwọn mi kí wọ́n kọ sí lára ẹ o ẹni tí wọ́n kọ a rẹ̀ mọ́lẹ̀ kò sì tọ́ kọjá pé ru ẹni yẹn ṣe sọ lábẹ́ rẹ̀ náà àwọn ẹni mi náà tẹ́lómi tí ó ipò òfin sin náà tí wọ́n máa dúró lórí rẹ̀ wọ́n hàn áyàtọ̀ sí ilé lórí ọwọ́ dúró lórí ẹ̀ ẹ́ ọ̀n ti àkùránì mẹ́lẹ̀ tó gbogbo rẹ̀ kò sí nínú lànà kò sí nínú lànà bẹ́ẹ̀ náà lẹni tó gbé aṣọ kan wọ̀ wọ́n wá sí lára ó ní lọ́wọ́ fi náà sí kọ́tọ́ nítorí pé tó àti ká lomi èwo lọ́lọ́lá jù á ah, omi lọ́lá jù pépà lọ ó sì lọ́lá jù òkúta lọ nítorí pé omi lágbára láti fọ ara má púpọ̀ ju bí pépà ó ti ṣe lè fọ ọmọ lọ kátàkìyèsí ibẹ̀ yẹn tá a bá wá fòkúta nùdí àbá tábà ojú wo bi tí gbẹ̀ ń gbà jáde àti wọn bá ìgbẹ́ ìgbẹ́ pàdé ńbẹ nítorí pé kò sí bẹ́ẹ̀ sì fọ̀gbẹ́ láyé ìgbẹ́ náà tún máa wà ńbẹ náà ọlọ́run tí àmójúkúrò rẹ̀ fún wa ìdí nu táwọn kòkò ha òfin máa ń sọ yìí pé tẹ́gbìn ọba ti ju dirham al-baghali lọ kò sí tó burú mbẹ tí ọba ti ju tọrọ apá àbáka lọ kò sí tó burú mbẹ wọn fi ń sàpèjúwe àyè tí ìgbẹ́ ti máa jáde tí ẹ̀gbin bá yí wa lásọ ọ̀ràn yẹn ká fọ́ nù pẹ̀lú omi tó bá jẹ́ pé àyè tẹ́gbìn yìí wà ó ti bọ́ sí kọ̀rọ̀ jù à ń wá àárí ẹ̀fọ́ gbogbo aṣọ ẹ̀fọ́ gbogbo aṣọ nítorí kọ́kàn lè bá a balẹ̀ ọmọdé kékeré kan lọ́wọ́ ọmọ tá a wá gbé lọ́yìí ọba tọ̀sù àlà ọkùnrin sí ni kó láti ṣe. a tún gbé ọmọdé kékeré mi lọ́wọ́ obìnrin ni òun náà tọ̀sù wà lára ṣùgbọ́n kìíní kejì wọn ò tí ì máa jẹun o ọ̀yàn ìyá wọn nìkan náà ni wọ́n fi ń so oúnjẹ wọn ò tí ì máa jẹ oúnjẹ míì tó yàtọ̀ sí ọ̀yàn ìyá wọn ǹjẹ́ bó láti ṣe ìtọ́ wọn. ànábì sallallahu alaihi wasallam wọ́n gbé ọmọdékùnrin wá bá lọ́mọdé tó ṣe pé ọjọ́ ọmọdékùnrin tí ò tí ì máa jẹun ju ọyàn àyà rẹ lọ ọmọ iwa wá tọ̀ sànàbì la sallallahu alaihi wa sallam ni wọ́n bọ̀ ń anabi ànábì wọ́n omi sí ojú tọ̀ ọmọ yìí kò jù bẹ́ẹ̀ lọ. wọ́n gbé ọmọdébìnrin wá bá ànábì sallallahu alaihi wa sallam lọ́jọ́ mi ọmọdébìnrin yìí ọmọdé polóró tí ò o ì máa rẹ lọ ni mi mi fi ìtọ̀ rẹ̀ nù ni ó túmọ̀ sí pé lábẹ́ òfin ṣẹ̀ríà yóò ń báṣú min bawli al-ghulam wa yughtalu min bawli al-jariya tọmọdékùnrin bá tọ̀ sí wa lára tí ò tí ì máa jẹun jọyàn ìyá rẹ̀ lọ àwọn omi sítọ̀ rẹ̀ ni àmọ́ tó bá pẹ́ ni tí ò tí ì máa jẹun jọyàn ìyá tiẹ̀ lọ fífọ̀ láfọ̀ ìtọ̀ tiẹ̀ nù ọmọdékùnrin yìí ti ń jẹun ọmọdébìnrin yìí náà ti ń jẹun kò sí yàtọ̀ láàrin ọmọdébìnrin tí ń jẹun kò tí ì jẹun ìtọ́ tí ẹ̀ ń gbogbo gbà fífọ̀ ni tọmọdékùnrin náà bá ti ń jẹun kọ́ yàtọ̀ sí ọyàn ya rẹ̀ òun náà ó ti di ọ̀ràn yàn wípé ká fọ ìtọ̀ tiẹ̀ náà nù bó wàá nìtọ̀ àwọn bàbá bàbá ìtọ̀ àwọn màmá màmá fífọ̀ ni fífọ̀ tó máa ń sọ fífọ̀ kìí ṣe pọ́tẹ́ o kìí ṣe sọ́ọ̀fù o níta àgbàlérò pẹ̀lú fífọ̀ ni pé ẹ̀ẹ́rì aṣọ yẹn sómi tẹ̀bá rẹ sómi dáadáa ẹ wàá máa gbó ẹ máa gbó ẹ máa gbó ẹ máa gbó ẹ máa gbó títí tẹ́ fi rí i pé gbogbo ibi títọ̀ bá wà lẹ́ ti gbó dáadáa ẹ wàá sínú tẹ́ bá wàá sínú ẹ fún dáadáa tẹ́ bá ti fún dáadáa ẹ ti fọ́ nù. sọ eléyìí ó túmọ̀ sí wípé ẹ̀sìn ìmọ̀ra lẹ̀sìn Islam kò fààyè gbọ̀gùn bí ti wulẹ̀ ó kéré mà ẹ̀sìn ìmọ̀ra lẹ̀sìn Islam ẹ̀sìn tó kọ́ wa pé ká ṣe dáadáa èwo ló tún rò wípé ń bẹ nínú ẹ̀gbìn eléyìí tí islam faramọ́kọ́ máa gbé ká eléyìí tá a sì gbọ́ la gbọ́ èyí tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ jù bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tẹ́sí islam tó mú wá fún wa ṣùgbọ́n ètò pàtàkì jùlọ ni pé bá ń ṣe ń gbọ́ ká máa dé nítorí pé tá bá ń dé yóò sì wá láǹfààní púpọ̀ láti jẹ́ ní máa múlò yóò sì jẹ́ sábàbí àti ṣe àtúnṣe fún ìgbésí ayé wa islam ọkọ̀ wa ní ká ṣe ìmára ọkọ̀ wa ní ká ṣe ìmọ́tótó nítorí pé pẹ̀lú ìmọ̀ra iná lèèyàn fi sílọ̀ pẹ̀lú ìmọ́tótó lèèyàn fi gbélé ayé ká gbìyànjú láti rí i pé àwọn nǹkan tá à ń gbọ́ wọ̀nyí à ń lò wọ́n ibi tó rí ire wà nìyẹn o kìí Islam wọn máa sọ fún yàn nípa rẹ̀ tí wọ́n máa ń yín mú kìí Islam wọn máa sọ fún yàn nípa rẹ̀ tí wọ́n máa fi tipa làbá rẹ̀ nítorí pé ńṣe la wà nílé ayé ń bì ká lè ṣe Islam ńṣe la ń ṣe Islam ká lè bá a sórí rẹ̀ ńṣe la ń ṣe ń tẹ̀lé tàn nàbì Muhammad sallallahu alaihi wa sallam ká má bàa wọná torí ẹ nígbà tí èèyàn tó bá jẹ́ni tó ṣe pé ń ṣe islam tó sì ń ṣe gẹ́gẹ́ bí àwọn òfin ẹ̀sìn islam tó ṣe wá ohun tó súnmọ́ náà ni wípé yóò ràn yàn lọ́rùn láti ṣe àtìlà láti ṣe àtiwà àlùjọ́nà kó náà bá kó jẹ́ kémi pẹ̀lú rẹ̀ ká sórí kó ṣe wá lọ́mọ àlùjọ́nà ká mójútó ìmọ̀ra wa ká mójútó ìmọ̀tótó wa gbogbo eléyìí táǹsì lálàyé yìí gbogbo ẹ̀jẹ̀ ìpalẹ̀mọ́ dé àti lọ dúró níwájú ọlọ́run ọba sí as-salat. alhamdulilayi rabil alamin wàllu kò fún ọlọ́run ọba ọ̀rọ̀ láti gbọ́dọ̀ náà wọ́n mọ́ wa kọ́lọ̀ bá sọ́wọ́ lẹ́sọ̀ ní ọdún kọ́lọ̀ gbàdúrà pẹ̀lú ìjọba. ẹgbẹ́ ẹnu bá fún wa nípa wípé tọmọ kékeré kùnrin tí o ti mọ jẹun tó bá tọ̀ sí wa lára àbúbẹ̀rẹ̀ tí o ti mọ jẹun jùlọ ní àná. a kò mú wọn tọkùnrin a kò rògbè abẹ́bẹ̀rẹ̀ pító kí ni ìyàtọ̀ tó wà bí ọmọ ní eléyìí ọmọ sì ní eléyìí náà kí alábàá tó lè pa àfọ̀ níwọ̀kẹ́ àfọ̀ ọ̀kẹ́ ẹ̀rẹ́ tó bá sọ. ẹ bófin nìyẹn dáńpẹ̀ lófin náà nìyẹn òfin ọ̀tayọ̀ làákàyè níbi tá a bá ti rí pé làákàyè wa kò fẹ́ kò lọ pẹ̀lú tó fi mú wa wa ni wọ́n làákàyè ara àwọn tó kúrú sínú torí délé bó sì ṣe mú ni ìyàtọ̀ ti ń bẹ láàrin ìtọ̀ ọmọdékùnrin àti ìtọ̀ ọmọdébìnrin tí kìíní kejì wọn ò tí tíì máa jẹ ju ọyàn ya wọn lọ tí wọn fi ní káfọmi wọn tọmọdékùnrin ká tọmọdébìnrin nínú ìyàtọ̀ tó so nítorí ẹ ọmọdékùnrin lélẹ́yìí ọmọdébìnrin ìyàtọ̀ wà láàrin òfin tó di àwọn méjèèjì eléyìí jẹba oríṣiríṣi ọ̀rọ̀ làwọn olùmọ́tò sọ nípa tó bí ìyàtọ̀ yìí eléyìí tó sọ pé kìí ṣe dandan kí gbogbo ọ̀sẹ̀ dédé ṣùgbọ́n àti ìfì ìbò ti ṣe wà fún gangan fúnra rẹ̀ ó ti tó ní sábàbí nínú sábàbí tí wọ́n sọ tí èsè dandan kó ṣe dédé ó ní kí wọ́n sọ pé ìtọ̀ ọmọdébìnrin ó máa ń rìn ìtọ̀ ọmọdékùnrin lọ wọ́n tún sọ nínú àwọn sábàbí mi pé ọkàn àwọn èèyàn máa fẹ́ gbé ọmọdékùnrin bá ṣeré púpọ̀ ju ọmọdébìnrin lọ so ẹni tí wọ́n máa fẹ́ gbé púpọ̀ jù tí wọ́n máa sọ pé tó bá ti tọ̀ sí wọn lára gbogbo ẹ̀ náà wọ́n fọ̀ wọ́n fọ̀ wọ́n fọ̀ wàá lọ pọ̀ mbẹ̀ yàtọ̀ sẹ́ni tí wọ́n fẹ́ gbé pọ̀ jù tí wọ́n bá ní wọ́n fọ ìtọ́ tiẹ̀ ẹ̀mí ló náà wọ́n gbé tontu pé lóye kìí ṣe dandan kó ṣe déédéé bí mo ti ṣe sọ ẹni yẹn bẹ́ẹ̀ nù ìsìnbà port eléyìí táwọn olùmọ̀ọ́sẹ̀ kìí ṣe dandan kó ṣe déédéé nítorí pé ọmọ náà lọkùnrin ọmọ lóbìnrin ìwọ la fẹ́ gbẹ́ nìkan alhamdulilayi wọ́n tẹ̀lé ẹ̀ tó bá jẹ́ pé àwa àti ìrìn àjò nígbà tá a wá sí ìrìn àjò ọmọ tá a mú lọ́wọ́ tó sì wà lá àwọn arómi tá a fi fọ ẹgbẹ́ yẹn lò yàtọ̀ sómi díẹ̀ tó yẹ kó di tó wá sí àlùwàlá báwo la ti fẹ́ ṣe ṣé a fi èmi lẹ́gbẹ̀ẹ́ nìyẹn. omi tí a níyẹn tó bá tó fọ ìtọ̀ tí ọmọ tọ̀ sí wa lára ká pé bí ọmọ tó ti ń jẹun ni lọ́tọ̀ sí wa lára lọ́mọkùnrin àbọ̀mọbìnrin lọ́tọ̀ sí wa lára àwọn ọmọdékùnrin yóò tẹ̀ sí máa jẹunjọ yẹn ya rẹ lọ afẹ́ wọn mi sí ni tó bá ti tó láti fi fọ ìgbín yẹn láti fi wọn mi sẹ́gbìn yẹn omi yẹn lá lò láti fi wọn mi sẹ́gbìn láti fi fọ ìgbín tó bá wa kan ká sàlù àlá tá a ti lómi tá a lè fi sàlù àlá sí ti máa pé tẹ̀yàmù ó máa ń dípò àlù àlá ajẹ́ pé tẹ̀yàmù ńlá sí ni. alhamdulilayi rabil alayi rẹ ni àti bẹ́ẹ̀ gbà ní àgùrú sí nítorí àsìkò wa ẹja pàdé kọ́lá ṣe nìkọ̀ọ̀kan ju ọjọ́ mẹ́jọ lọ assalamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum salam warahmatullahi wabarakatuh ọjọ́ mẹ́jọ náà ní kí ẹ tún ṣe bẹ́ẹ̀ pàdé àwọn olùmọ̀ wa nígbà tí wọ́n mú àkọ́tì ètò yín ètò wa ó dáwọn bó ṣe wá sí etí ìgbọ́ wa eléyìí tí ó dáwọn bó ṣe rọ̀